دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìgbọ́ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu sotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadu awal tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mù ní masalasi da'watul haki central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilahi wa kafa wa salatu wa salamu ala nabiyina mustapha wa ala alihi wa ashabihi wa tabi tabi'ina lahum bi ihsani ila yawmi din amma ba'du فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته akí gbogbo èèyàn wọ̀nyá wa nínú islam akí wa pé àkóṣẹ́ àbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala kó gbà ní ìbádà fún wa à ń rọ̀ wá ká tún àníyàn wa ṣe ká fọ ẹ̀mí wa má kúrò níbi gbogbo àwọn nǹkan eléyìí tí ó lè ṣe àkóbá fún àwọn ìjọsìn wa ká ṣe ìjọsìn yìí ní ìbámu síbi ọlọ́run bá ṣe fi rán anábì sallallahu alaihi wasallam ká jìnnà sí gbogbo àwọn nǹkan eléyìí tí anábì sallallahu alaihi ètò ti lé wa sá kúrò nídìí rẹ̀ pàápàá jùlọ àwọn bídí àwọn àdádálẹ̀ òun náà la fi máa ń tẹnumọ́ gbogbo àwọn kan yìí ní gbogbo ìgbà orúkọ àwọn bàbá wa nílẹ̀ yorùbá náà àwọn náà jẹ́ ká mọ̀ pé kọlọ̀ǹkó jọkọba panu adébọ̀rẹ́ wọn ni kí bá rẹ bídí àti ṣètọ́ọ̀nù nílẹ̀ kó dẹ̀ bá gbé sunna ti anábìá muhammad ga sallallahu alayhi wa sallam eléyàn fìdí rẹ̀ múlẹ̀ pé ṣètọ́ọ̀nù ló introduce bídíà sí àwọn èèyàn láwùjọ lónìí ó dẹ̀ ń jẹ́ kí wọ́n máa rò pé lára ẹ̀sìn àbí ọlọ́run bá kójọ kó là wá kúrò níbi gbogbo orú àwọn kan báyìí kó dẹ̀ ṣe gbogbo wa náà lẹni tí ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam torí pé ibẹ̀ gangan náà ni oríire ayé àti tọ̀run wà alislamu huwa sunna wa sunnatu hiya alislam kò sọ́kàn tí yẹn fẹ́ dá sí islam gangan ni sunna sunna gangan náà ni islam ìtí anabi mu wa sallallahu alayhi wa sallam. à ń lórí ìdánilẹ́kọ̀ọ́ wa nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú al ìkóraró sínú àwọn ilé ọlọ́run a ti sọ fún wa lánàá pé àwọn àfáàyè tí wọ́n fẹnu kò jù lórí ètí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn majority àwọn scholars tẹnu kò lórí rẹ̀ jù náà ni pé a lè ṣe antikaf nínú àwọn masajid tí wọ́n bá ti ń kírun èyí tí ń ṣe sọ̀látò alijamia tí wọ́n ti ń kírun jamaa eléyìí ni ẹnu kò lórí rẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye àwọn ọ̀rọ̀ pọ̀ lórí wípé la antikaf illa fi fil masajid thalatha ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan ni hadithu kan ni tó fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n tó ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí tá à ní dára ẹni láàmú lórí rẹ̀ kọjá pé èwo ni àwọn majority àwọn scholars ni wọ́n sọ ní tí wọ́n sọ náà ni pé a lè ṣe ìtìkáfù ní àwọn masajidu míì yàtọ̀ sí masjid haram èyí tí wà ní Makka àti èyí ní Madina àti almasjid al-Aqsa èyí ní Jerusalem lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí a tún lè ṣe láwọn masajidu míì náà gẹ́gẹ́ bí hadith yà Aisha àti àwọn ẹlòmíràn nínú àwọn sáràf tí wọ́n ti rí kọjá lọ nínú àwọn sọ̀hábà ni àti àwọn tí wọ́n tẹ̀lé wọn. àwa ń ṣàlàyé fún wa bọ̀ nípa pàtàkì ẹ̀ǹtìkàf àti ká mọ̀ wípé ẹ̀ǹtìkàf sẹ́ àló yàtọ̀ sí àgbélẹ̀rọ tẹ̀yìn ṣe tẹ̀yìn pè ní alikọ́lùwà yẹn eléyẹn kò sí lára ẹ̀ kò sí nínú Islam wàbí tí wọn kò mọ̀ wọ́n máa ṣọ̀kalẹ̀ dè yín ẹ̀yin náà dájọ́ tẹ fẹ́ jáde wọ́n tún pẹ̀rọ wọ́n tún wá ń fijọ́ sí pé ẹ fẹ́ jáde nínú kọ́lùwà ń bọ̀lẹ̀ lè nínú Islam ẹ jẹ́ àjọ ànábì tán pátápátá tó bá pé lóòótọ́ là ń tẹ̀lé إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ẹyẹ gbogbo àwọn èèyàn mọ́ ẹyẹ tàn àwọn èèyàn mọ́ ẹjẹ́ àlà òdodo mọ́lẹ̀ fún àwọn èèyàn kò ní a máa ní láre láyé ẹni tọ́lọ́ ti ṣe lólóríire tákọlẹ̀ rẹ̀ ti wà akunkun ṣe ẹni tí ò ní ṣe oríire á dààmú náà ni tó bá ti wà nù àkọlẹ̀ pé kò ní ṣe kò ní ṣe náà ni. káyé fi àwọn èèyàn kọ́rọ̀ jọ lórí irọ́ ìmọ̀ á ẹ̀sìn tàn wọ́n àbí ọlọ́run bá kójọ ṣàánú wa lónìí à ń tẹ̀síwájú nípa àlè àǹtíkáàfù eléyìí tí a ń bá bọ̀ a fẹ́ sọ̀rọ̀ fún wa lónìí nípa hukmuhu. hukmu li'itikaf. al-i'tikaf yanqasimu ila masnunin wa ila wajibin. ọ̀nà méjì ni al-i'tikaf pín sí ìkan òun ni tó wà masnun sunna ni pé kéèyàn ṣe kì í ṣe wájibù lórí èèyàn láti ṣe. wàhálà wájibì. ẹlẹ́ẹ̀kejì ni tó yẹ pé ọ̀ranyàn ni compulsory ni o gbọ́dọ̀ ṣe i'tikaf lọ́nà wo ni àkọ́kọ́. falmasinonu. ìtújẹ́ masinonu tẹ́ pé kọ́ ṣe ní máa tàtọ̀ wá bihil muslimu taqarruban ila Allahi wa talaban li thawabi. wọn náà ní téèyàn di di ìpinnu lẹ́mi ara rẹ̀ pé òun fẹ́ ṣe bí irú tinú Ramadan ni èèyàn pinnu òun náà gbà pé òun fẹ́ ṣe ni kì í ṣe pé kì í ṣe pé ẹni tí ò bá ṣe ẹni tí kàfù ustaz abdulwasa abẹ́ máa gbọ́ kì í ṣe kó bóyá ẹni tí o bá ti ṣe ẹ̀tìkàfù kò láàwẹ̀ o kẹlẹ́mi máa rò pé ọlọ́run ti kọ́ àwọn tó máa kí fún náà fílẹ̀ masajid ha ah, ọlọ́run pa aláṣẹ ni pé kákóra orísun masajid tí n bá ti wá ṣe tí wọn láàbẹ̀ báyìí rárá o. masinonu. masinonu lélẹ́yìí ẹni tó bá ń wù láti ṣe. taqarrubani ilallahi. ó dẹ̀ fẹ́ fi gbalada. wa talabal thawabihi. ó fẹ́ fi gbalada. kọ́dọ̀ ó lè máa ṣe ní Ramadan ó kàn wí nílì pé òun fẹ́ kóra orísun masalasi fúnjẹ́ méjì. ó fẹ́ ṣe bẹ́ẹ̀ láti fi gba dáadáa látọ̀dọ̀ ọlọ́run náà. wàlúwàjibù máa àwùjábàhù lmaru alánàfùsìhì ala awil halif. òun náà ní téèyàn ṣe ní ọ̀ràn ọyàn rẹ̀ eléyìí ni wájib yẹn nípínlẹ̀ kejì bíi kéèyàn sọ fún rẹ̀ pé tọ́lọ́hún bá fi lè ṣe tíyàwó òun bá fi lè lóyún òun á dẹ̀ kóra ró sínú mọ́sálásí fúnjọ́ bá ti eléyìí àti rí nínú asọ̀hábà tó sọ̀rọ̀ eléyìí náà ní asọ̀rọ̀ jahili kó tó di pógbà islam pàápàá ni Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó dẹ̀ sọ fún anabi pé mo máa ṣe nádìrú pé máa kóra ró sínú ilé ọlọ́run anabi ah, sọ pé out of pay nádìrú nádìrú nádìrú tó ṣe yìí ó yà lọ pé àdéhùn ni ó ti jọ́ ọlọ́run ní gbèsè nìyẹn téèyàn bá dẹ̀ ti ṣàdéhùn tó ti promise kankan nínú ẹ̀sìn ó ti di gbèsè sí lọ́rùn ó ti di ọ̀ranyàn lé lórí ẹni tó ṣàdéhùn pé tọ́lọ́run bá fi lè ṣoore báyìí fóun òun á kóra ró sínú ilé ọlọ́run fúnjọ́ mẹ́ta àbí fúnjọ́ kan àbí látàárọ̀ sílẹ̀ wọn a máa dúpẹ́ fọlọ́ nínú masjid kí ni àìtìkáfù eléyẹn ó ti di ọ̀ràn ọ̀yàn lórí ẹ̀ awel halif abẹ́ni tó búra pé wàlọ́ọ̀hì tí nǹkan báyìí bá fi lè ṣẹlẹ̀ màmí náà dẹ̀ ṣe màá dẹ̀ kóra ró sínú ilé ọlọ́run wàlọ́ọ̀hì tí lágbẹ́já bá fi lè ṣe nǹkan báyìí èmi náà dẹ̀ kóra ró sínú ilé ọlọ́run láti fi dúpẹ́ àbí láti fi tirikpọlọ ọba sunna. ọ̀la sallallahu alayhi wa sallam. anabi sallallahu alayhi wa sallam sọba yìí pé. man nadhara an yuti allaha falyuti'hu. anabi ní ẹnikẹ́ni tó bá ti ṣèlérí tó ṣàdéhùn pé òun fẹ́ tẹ̀lé ọlọ́run pẹ̀lú nǹkan kan ó dẹ̀ fún kókó tẹ̀lé o bí kí ẹni tọ́lọ́n bá fi lè jẹ́ kí kọ́ńtrátì tó ń dùn yìí bọ́ sóun lọ́wọ́ òun á dẹ̀ lọ sí ọmọrọ́ tó ń bọ̀ yìí òun á lọ dúpẹ́ fọlọ́hún ó ti dẹ̀ ọ̀nà fún ti jọ́ lọ́n gbèsè ọmọrọ́ kan kì í ṣe pé mi ò kọ̀ dẹ̀ decide pé mi ò lọ ni màá fún lówó ẹ̀ màá fún lówó ẹ̀ you àwọn èèyàn nídìí owó gan rárá o ó ti jẹ́ ọlọ́run ní gbèsè lẹ́yìn àfi kó ṣe. zamanuhu zamanu li'intikafi. àsìkò ni à ń ṣe i'intikaf. أقل مدة الاعتكاف لحظة عند الأحناف àwọn àlàyé eléyìí tí àwọn olùmọ̀ṣẹ́ lórí eléyìí tí àní ẹ̀ǹtìkáfù tó fi ń kéré jù nínú rẹ̀ náà ni kíyàn kàn wọ́n kíyàn náà déhùn pé màá kóra ró nínú masjid fún wákàtí kan péré àbí fún ìṣẹ́jú mẹ́wàá mo fẹ́ fi dúpẹ́ fọlọ́run mo fẹ́ fi tọrọ sikfar mo fẹ́ fi ṣàtkar tó bá ti dàánu zoro sí asiri mo fẹ́ ṣe báyìí kò sígbà tó kéré nígbà nínú àsìkò tá a fi ń ṣe. àkọlùhù yawmun wa layla wa akitharuhu shahrun. arkanuhu. arkanu l'intikafi. àwọn orígun i'tikaf lẹ́yìn tẹ̀ nínú i'tikaf. nínú àwọn orígun tẹ̀ nínú i'tikaf ní Ramadan yìí ń tà ń ṣojú kòkòrò rẹ̀ ní pàtàkì jùlọ òun náà ní ká lè ṣe kò ń gẹ òru Lailatul Qadri torí ẹ ẹ ṣàìsùn lóru ẹ fọ̀sán sùn dáadáa ẹ má tún máa wá sùn lóru ẹlòmíín nífẹ̀ẹ́ ẹ má jàjẹ́ kì tó máa jẹ́ kí yẹn kàn máa sùn ẹ ṣọ́ fún àwọn nǹkan olóró nǹkan àwọn nǹkan mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ tó máa jẹ́ kó kàn máa rẹ̀ yàn ẹ jẹun ẹ máa jẹ àwọn light food ẹ pọ̀ ní jíjẹ bóyá bí àwọn èso tí ò ní jẹ́ kó rẹ̀ yín tó máa jẹ́ kẹ́ lálàáfíà kẹ́ lè láǹfààní àti ṣàìsùn dáadáa lóru ẹ lè jẹun nífẹ̀ẹ́rẹ̀ ẹ mọ̀ pé fẹ́ fi lè yẹn gbà wẹ̀ ni tó bá ti dalẹ̀ ẹ jẹ́ kó oúnjẹ yín mọ níwọ̀n gbogbo ohun tó lè jẹ́ kó rẹ̀ yín kára wúwo kẹ́ má lè láǹfààní àti dìde lásìkò tó yẹ kẹ́ tètè dìde ẹ jìnnà sí i torí pé téèyàn bá ṣe kò ń gẹ̀rọ lẹ̀ láti kọ́ de àṣẹ ń bọ̀ nbí eléyẹn náà wàláhi oríire ńlá ni o. Ìtìkáàfù rukinani. Orígun méjì náà ni orígun péyàn fẹ́ sí àǹtíkà. Àwọ̀lù alákọ̀ọ́kọ́ mi. Àlùmákìfù fil masjidi wàlà òlà àhàdọ̀tún. Òun náà ni kéèyàn kóra ró sínú ilé Ọlọ́run. Kódà kókàn tiẹ̀ jẹ́ pé níwọ̀nba àsìkò péréte rukinu thani ẹlẹ́ẹ̀kejì àníyàtú. ni kéèyàn náà níyàn pé èèyàn fẹ́ ṣe antikaf kí n ṣe kéèyàn kàn déédéé yá abẹ́kú náà jẹ́ kí n náà kí n náà ṣe náà ṣe ìtìkà jẹ́ kí n náà tẹ̀ dúró bá wọn nọjú bí tọ́wọ́ tún dára kí máa lọ rárá o. الأمور بمقاصدها يعني هذه قاعدة من قواعد الفقهية الأمور بمقاصدها بمقاصدها intention téèyàn في ṣiṣẹ́ lọ́lọ́run fi máa san lẹ́san tó bá láàníyàn pé o kàn wá nọjú ní mọ́sídìí ni tó bá láàníyàn pé tó bá láníyàn pé kí wọ́n náà wá bá wọn jẹun oúnjẹ surplus níbẹ̀ tó bá yẹ ni pé wọ́n náà wá padà àwọn èèyàn ńláńlá ìwọ́n náà wá pàdé oríṣiríṣi tó yẹ pàníyàn tiẹ̀ nìyẹn àbí kó ráyè sùn ilé òtò ìwà àtìyàwó ilé òrọgbọ àbí wà àtọkọ àníyàn fi wá sáwá sí ni mọ́sídìí tó wá sùn àníyàn náà ló máa fi gbalada kò ní gbalada kó wá ṣe ẹ̀ṣìkà innamal a'malu. binniyat. dájúdájú àníyàn wa lọ́lọ́ máa fi san alẹ́ sàn ṣe tá à ń ṣe. shurutul i'tikafi. i'tikafu ní májẹ̀mú. àwọn májẹ̀mú rẹ̀ wà ní ilé. ishtaratul sihhatil i'tikafi. alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ shurutin al-islamu wat-tamyiz. èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ti bàlágà tó mọ̀ tó yàtọ̀ sósì kò sí ní táwọn kéékèèké fẹ́ ìyá dẹ̀ gbọ́dọ̀ ti já mùsùlùmí kò sí ní tẹ́fẹ́ ní kí kèfèrí wa ṣe ẹ̀rọ àwọn afáwa mi nílẹ̀ yorùbá yìí ọlọ́run ṣàánú wa wọ́n mú kèfèrí wa ní kó kálọ̀ ní mọ́kà kó wa lọ bẹ ọlọ́run toró lówó lọ́wọ́ kò lẹ́tọ̀ọ́ àbí kó àwọn wá sínú mọ́sùlùmí kan ní kó wa bẹ ọlọ́run kò lẹ́tọ̀ọ́ tó májẹ̀mú ìtìkáf ẹni tó fẹ́ ṣe gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. al-Islam wa thani at-tamyiz. ó gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàárín nǹkan kí athalifu aniyatu. òun náà ni pínyà gbọ́dọ̀ lánìyàn pé ń sìkàfù lòún ṣe léyìn náà má jẹ̀mú lánìí. arabiu ataharatu minal hadathil akbar. ẹni tó fẹ́ ṣe ń sìkàfù ó gbọ́dọ̀ mọ́ra kúrò níbi àwọn ẹ̀gbin ńlá kò gbọ́dọ̀ ní jánábà lára kó rí mẹ́ẹ̀ nínú mọ́sídìí kó lòún ṣe ń sìkàfù kò gbọdọ̀ ní haidọ̀ lára kó rí mẹ́ni mọ́sí gbọdọ̀ sí kíkà ó gbọdọ̀ mọ́ minali hadafila kibari alhamisu. ó rẹ̀ lẹ̀ kanu iná ni a máa dúró ní òní. alikafu shahawati alfaruji. ó gbọdọ̀ kóraró kúrò níbi adùn ara ìtọ́kùnrin máa ń ní ìmáa ní fínísì obìnrin àbí kóbìnrin náà máa ní fínísì ọkùnrin lásìkò ẹ̀ńtìkà ó gbọdọ̀ kóraró kúrò ní wala tubashiruhun wa antum aakifuna fil masajid a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìtìkáfù yìí ní ọ̀la àtàwọn àdájọ́ mi tuntun rọ̀ mọ́ à ń bẹ Ọlọ́run bá kó jọ bí eléyìí tí à ń bára wa sọ ẹ̀kọ́ lọ kó jẹ́ kó la padà dáa nínú gbèsè ayẹni kankan wa subhanakallahumma wa hamdaka ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. عليكم السلام وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا